ọlọ́run wa torí pé ó dá wa sí i ayé Elédùmarè I got it I got my passport yeyeyeyeyeyeye passport passport I got it I got my passport got it I got my passport. Ibo ni náà ti tọ́ báyìí? Okay, cool, okay. Ṣé kí n tọ́ náà nù Ṣé kí n tọ́ náà nù I got my passport. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Passport. Yeah. Let me show people my passports. I got my passport, yo. Ọlọ́run ṣe wo. Ẹ bá mi dúpẹ́ o. <laughs> Ah. See? jẹ́ ife jáde náà. ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ fọlọ́run o at last ah, I got my passport too at last yo I got my passport yeye yeye <laughs> let me show you guys I got my passport. Uh-uh so i can you can get in uh, eh, passport a day i mean wait and get papa which one is mine this is okay the old one and the new one where is mine hold done. i got my passport passports Oh ọmọ see i don't get my passport I've got my passport. This is my daughter's passport. I got my passport. Àṣé mo lè get kíní ní wait and get go. Do you get? Hey, thank God oh. All of you that got that hey that oh God. Ẹ ṣé Ọlọ́run. Ọlọ́run ẹ ṣé ẹ̀yin la fọpẹ́ fún o. Ẹ̀yin la fi yìn fún o. Gbogbo àwọn olólùfẹ́ mi. Ọlọ́run àwọn tí ó ṣe dáadáa fún me. Ah. Àwọn in-laws mi. God bless all of you haúsá sí àti màmá tó bá mi ṣe yẹn náà àwọn náà ẹ̀yin náà ẹ ṣe ẹ ṣe gan ni wọ́n tiẹ̀ ní fans mi làwọn máa ń gbọ́ wọ́n náà máa ń gbọ́ wọ́n ní fídíò mi làwọn sì ń gbọ́ lẹ́ẹ̀kan wọ́n tún wá ń play kí n máa gbọ́ pé fídíò mi làwọn máa ń gbọ́ mo ní ẹ̀ẹ́dẹ̀ ẹ̀dá mi mọ̀ ẹ rí mi ẹ̀dá mi mọ̀ in fact passport mi rèé o ẹ congratulate mi o ọlọ́run ẹ congratulate mi wọ́n ti já ọlọ́rọ̀ mi o <laughs> ọlọ́run ṣe wo this place is a you know this is a new dawn ọlọ́run ṣe o olówó orí mi ẹ ṣé o ọlọ́run mi ẹ ṣé o ọkọ mi ti ayé ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣé o ẹ̀yin dádì mi nínú olúwa ẹ ṣé o ẹ̀yin dádì mi nínú politics ẹ ṣé o ẹ̀yin ọ̀tá mi náà ẹ̀yin náà ẹ ṣé ọwọ́ yín ti jábọ́ tẹ bá gbọ́ pé apá yín ti jábọ́ apá yín ti jábọ́ gbogbo ọ̀tá tó ń yọ̀ mí lẹ́nu apá yín ti jábọ́. ẹ ò rẹ o ọlọ́run ṣe wọ́n fún mi ní òdù wọ́n fún mi ní new so gbogbo passport mi ti lò tẹ́lẹ̀ òun lélẹ́yìí tọmọ mi wà ń bẹ́ iṣẹ́ ti rí wọ́n fún mi lẹ́yìn ọkọ̀ sí ẹ ti rí passport mo so bí bá tiẹ̀ gba passport Canada gan tí mo jẹ́ citizen Canada I have right to be a dual citizen because it's only politician ni ò lè jẹ́ dual citizen wọn ò lè gba citizen other country I'm not a politician and you know I mean there I don't think I want to be gan I don't want to be a politician because wàhálà yẹn ti pọ̀ jù àwọn èèyàn ń ṣe wàhálà gan. I don't want problem. ẹ má jẹ́ ntọ̀ yín o ẹni tó bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn màá tún lọ lísì sí orúkọ wọn àbúrò kí lórúkọ wọn wonderful name yẹn o that wonderful name muslim name yẹn o kí lórúkọ wọn o ọkùnrin tó wà dress mi yẹn omi tó ń sẹ̀ fún mi bíbá mi tẹ̀ tí mu he gave me he offer me tea he me water I collected the water ó wà mí bíbá wọn ní ṣé mo máa jẹ nǹkan mọ́ni ó tí o ẹ ṣe gan ni o thank you um, báwo ló ṣe ń sọ pé i'm grateful báwo ló ṣe ń sọ lédè haúsá o hey god báwo ló ṣe ń sọ lédè haúsá o nangode nangode dangode nangode nangode nangode nangode nangode nangode nangode nangode nangode nangode nangode i'm very very grateful nangode nangode nangode nangode nangode what's a wonderful name wonderful language ẹ ṣé gan ni ẹ ṣé o ẹ ṣe o Dangote English àti kíni mo fẹ́ máa sọ sí àtàwùsá à ọlọ́run bóyá kí mègìdá fún fún mi tíṣà tó máa kọ́ mi ní èdè haúsá yẹn they are very they are nice people ẹ̀yin Yorùbá ẹ tẹ́ ìkẹ́ nice sí mi ṣẹ́yìn òkì bímọ tó dáa ni ẹ ti bímọ tó dáa ó ga o ẹ change o thank you i'm grateful ẹ ṣe ṣá ẹsẹ yín náà àti yorùbá bí tán bí mi sí èmi ò kúkú jésù gan òbèrè kó tó ní wàhálà so adúpẹ́ fọlọ́run nú àbèrè ká tó sọ pé a fẹ́ wá sílẹ̀ yorùbá but dídí làbẹ̀dán so kò sí wàhálà ẹ̀yin náà ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o <laughs> i'm grateful i'm happy ah mo jáde lónìí mo tún sọ sídìí nìkan ni o a máa jọ nínú ọdún èyí tó kù kọ́ ní ìparí testimony ọ̀pọ̀ testimony ni fún èmi àti gbogbo yín ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ẹbí ọkọ ẹ̀yin ẹbí ara ẹ̀yin haúsá kì í ṣe àwọn ọlọ́run jọ thank you Dangote mi demi i'm just mo wà ah, me i don't even know what to say ẹ lè mọ bínú mi ṣe dùn tó mo ti sunkún sunkún lórí pásọ̀tì mo ti gbàdúrà gbàdúrà mo ṣe NIN lẹ́ẹ̀mẹ́rin wọ́n dẹ̀ máa máa gbowó lọ́wọ́ ẹ̀ correction yẹn one seventy dollar náà fi ṣe correction wọn kàn sọ pé one number like this ah ẹ̀ mọ̀ etí one seventy kó tó ṣiṣẹ́ one seventy ń bí I pity those students yesterday àwọn ọmọ students tó wá bá mi kó ẹrù wọlé látàwọn tó ń ṣe pẹ̀lú you all I was praying I, I told my daughter I said nobody must be stealing from people in abroad o seriously They bury those students, they came now to study because maybe they just need money to pay their school fees. They need money to do many things to pay their rent also. At time, what I said, it's only my car. Do you understand? They work. Everybody work, even me. We work here. Àti ṣiṣẹ́ bí ẹsẹ̀ ti ń ro wá. Àti ṣiṣẹ́ wọn ti fẹ́ kọ́ ta wa snow. It's not easy. May Almighty God just touch people's heart. Those who are wicked, touching people, wickeding people, stealing from people, especially those in abroad. Please, repent. It's not good. But today, I'm grateful. Oh. Ẹ má jẹ́ I'm yín, àmọ́ dúpẹ́ gan o. Oh. Ẹ ṣé o. Oh. Ẹ̀yin tẹ́ ẹ bá mi I'm also grateful to you. Thank you for your love. And those of you said, please don't share your things on, on media. Try to keep your secret. Walk in by your soul. Do you know why I, I used to? explain everything that happened to me before it's because uh, people said we are, you are lying but àti sọ gbẹ sórí media and say àsọtọ but ètò àsọ wọn ò treat ẹ báwo la ṣe máa ma hard mọ okay uh -huh. so people on on social media some of them are good and some of them are demon okay so for those of you who are bad change okay but those of you who are good God will bless you God will pay you back okay thank you so much I'm grateful ṣe ti rí ti mi nìyẹn ṣé ti rí determination mo kàn determine lẹ́ni ni pé ah mo ti ń wá sẹ́ńbàsì yìí ah, ah tí n bá débẹ̀ báyìí wọ́n máa fi mí paṣáyó ah etí bàtẹ̀ jẹ́ iṣẹ́ rere tí mo tẹ̀ ti ṣe mo ti ṣiṣẹ́ dáadáa fún orílẹ̀-èdè nàìjíríà I work so much for Nigeria my country I also try to be good ambassador in this country mi ò borúkọ yín jẹ́ mi ò jalè mi ò ṣe nǹkan burúkú people should be proud of me but instead the wicked one rule under rulers people who rule under rule, rulers ah people who govern other governors they want to be torturing you they telling a lot of things don ṣẹlẹ̀ yẹn ni àwọn àwọn tó tó wà nípò gan wọn nímọ̀ you know this thing now wọ́n lè ṣe lọ́jọ́ kan but some people just sit down somewhere and be frustrating people's life mo dúpẹ́ o mi ò rántí gbogbo nǹkan tó ti ṣe fún mi mo kàn dúpẹ́ fọlọ́run ẹ wo bó ṣe dùn mí tí mo sunkún wọ́n máa wí pé màá tún wá wọ́n ti ní come tomorrow màá tún wá lọ́la wọ́n tún náà kọ́ ọmọ kéékèèké kọ́ máa fi mí pa ṣáyó ah simply because mo gentle mi gentle náà but kòkàn dá kéèyàn máa behave roughly ni kó máa ṣe bí hooligans àti mi ṣe hooligans àìdẹ gbúdọ̀ sọ gbogbo ọmọ àti gbogbo èèyàn di hooligans ó ní gbogbo ọmọ nàìjíríà majority of them wọ́n di hooligans ni àwọn èèyàn di irresponsible elements eh? everybody just mad it's not good that's not what God wants for us we should be ah ẹ jọ̀ọ́ ẹ ṣe gan ni ṣá ẹ ṣe o mo dúpẹ́ o mo ṣe ẹ ṣe gan ni o ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣe o ẹ̀yin à gbogbo yín tẹ́ dá sí lábẹ́lẹ̀ ẹ̀yẹn o I say thank you so much I appreciate all of you my Hausa people my in-laws ẹni wá ní pé ẹ ṣe kò ní bàjẹ́ fún yín ọlọ́run abá wa tú ilẹ̀ Hausa ṣe o ẹ yo ọlọ́run abá wa tú ilẹ̀ Hausa ṣe o ẹ orílẹ̀-èdè náà ọlọ́run abá wa tú gbogbo ẹ̀ náà ṣe gbogbo ohun tó da orílẹ̀-èdè láàmú gbogbo àwọn tó ṣàṣẹ pé ìkà ni wọ́n máa ṣe pé tó bá ní wọ́n fẹ́ tó nǹkan tó dáa tó máa níbi làwọn fẹ́ ṣe because àwọn pípù yìí nísìn báyìí kì í ṣe àwọn somebody will just be calling and giving some direction and àwọn tó dẹ̀ wà mẹ́ wọn ò ní mọ̀ nǹkan tó majority problem tó ń ṣẹlẹ̀ because they are calling some people people who know people in embassy wọ́n máa fi wọ́n jà wọ́n máa fi wọ́n ṣe nǹkan fún tó jẹ́ pé you know anyway ṣá it's, it's past tense now so normally nísìnyí tó bá sọ pé kí n padà wá lọ́la o kí n kàn fún ọ ládírẹ́sì pé ókè o àdírẹ́sì tẹ máa pòsè síre ẹ mọ̀ pé màá tún padà wá bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dúró tì mí wọ́n dẹ̀ ní kí n dúró gbogbo èèyàn tó lọ wọ́n náà máa ṣe fún mi sísìn wọ́n ní wọ́n fẹ́ẹ́ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ní àtẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe for one week or one two weeks wọ́n dẹ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ṣe gan ni o ẹ kí lorúkọ ẹ mínísítà òjò mínísítà òjò kúrè ẹ ṣe i'm not a rude person I, when you know me very well i respect corporate people and I love corporate people I don't so much used to bóyá àwọn èèyàn kàn rí mi pé mo ṣe show fáwọn míì mi ò ṣe hooligans mi ò ṣe hooligans tí bá jẹ́ hooligans ni àwọn èèyàn ò ní ṣèkà fún mi tó di level tán ṣe dé but nígbà mìíràn anyway ṣá I don't disrespect people bóyá nígbà míì tá a bá ń ṣeré ta kàn crack joke I'm a joker at times You know, I crack joke, I play so I'm a I'm playful, I'm a playful woman, you know. But I also mo wà emotional gan. Tó jẹ́ pé tí nǹkan kékeré máa ń tètè move me. So bá kò ti rí pé mo ti ní sùúrù púpọ̀ púpọ̀ jù táwọn èèyàn ò dẹ̀ ṣe nǹkan tí right. You understand me? So for those of you so bad bá dẹ̀ ti wà touch àbí ó sorry but mo kàn ń ni I can't continue to live in pain. Those of you who love me from other country, from this system, from my country, ah god bless you Thank you so much ẹ ṣé i'm proud of my country ni no matter what ilé ibi tí wọ́n bá bíyàn sí náà ni eh, ah tí wọ́n bá tiẹ̀ fún mi kí n jẹ́ passport canada ló yẹ kí n ti lọ máa fight fún láti joy but i said i want to come to my country i want to have my country passport it should be it's a pride to me honestly speaking i'm not a bad person kì í ṣe àwọn bad person nìkan wọ́n ní eh, when you go there wọ́n kidnap wọ́n ò lè kidnap mi tí mo ṣe dé tí bá fẹ́ wá sí nàìjíríà ọjọ́ tí bá dé bí ṣe máa ṣe rèé pé àmì àì nàìjíríà kò sí kankan tí máa hide you get me ọlọ́pàá náà máa tẹ̀lé mi mo ti kọjá um, ẹni wẹ́ tí president ẹ̀mí tí president fúnra wọn o àbáwọn tó lágbára ò bá kú sọ pé go am kọ́ lọ gbé wá o àbí ọlọ́pàá mi ò dẹ̀ ṣe nǹkan tó ọlọ́pàá fi wá mi i'm not wanted i don't pass my boundary i don't steal i don't do bad thing you understand me mo kì í ṣe pé mo ní mo wọlé àdàndà but mo mọra mi you get it so bí mi ṣe máa lọ máa fi sórí kinní náà nìyẹn pé ẹ wò o mo wà ń bí báyìí o tẹ́nìbọ̀dì bá tẹ̀ ló ń fẹ́ ajíyàn gbé ọlọ́run ò ní jẹ́ wọ́n bá ní wọ́n bẹ nìkan yẹ ti understand bẹ́ẹ̀ yẹn so mo dẹ̀ mọ̀ pé ah, ọlọ́run ò tiẹ̀ ní gbà ọlọ́run ló nílẹ̀ yẹn ọlọ́run ò ní gbà mi ò tẹ̀jì èèyàn sílẹ̀ mi ò bẹ̀yàn pé kọ́ ló bá mi kidnap èèyàn rí kọ́ bá mi lọ gbéyàn rí mi ò jọ ṣe mi ò sínú iṣẹ́ burúkú mi ò ṣiṣẹ́ aṣẹ́wó mi gbọ́kọ́ lọ́kọ́ ìbáyé aláyé jẹ́ mi ò lùyàn jìbìtì ṣé ti ọdún sáà mi ò dé àdàbí tó yẹ pé mo sọ pé ẹ mi fìbọn pààyàn rí abẹ́lẹ́ bá mi kidnap èèyàn rí lẹ́nìkan máa ṣe succeed nínú ayé mi ọ̀tá yẹn máa ṣe succeed wọn ò ní succeed so mo appreciate yín for ẹ̀yin tẹ́ bá ń bínú tẹ́ sì ń bínú náà mo kàn ń sọ fún yín nìkan ṣe pé mo fẹ́ máa fọ̀rọ̀ mi lọ yín ẹ má kàn bínú mọ́ okay those of you still have in mind to torture me when you torture me now you will be tortured kì í ṣe rọ don't torture me because I don't torture people I want good thing for people bí mo ṣe lọ sẹ́ńbàṣì yẹn bí mi ò ṣe jèrè nàìjíríà tó tẹ́ pé wọ́n jà mí lólè wọ́n ṣèkà fún mi bẹ́ẹ̀ ni i still want best things for nigeria i pray for the system mi dẹ́ni ti bá rí nẹ́ẹ̀másì ẹ̀ tí ò bá dà máa fẹ́ máa ṣàlàyé because i want the place to be okay àwọn tí mi ò mọ̀ rí mbẹ̀ bébí bá ṣe ń wà níbí báyìí tó jẹ́ pé i'm for from láti <laughs> nǹkan ò yí sí mo dúpẹ́ fọ́lọ́ àwọn èèyàn máa ní kí n máa dúpẹ́ but that's not what i planned for my life and that's what the way i, I used to live my life before you understand me tó bá kàn déédéé change life èèyàn tán déédéé já ẹ sí level kan you know you no find it easy òkè tó ti ń ṣe dáadáa fún èèyàn tí wọn náà ti ń fúnyàn tó jẹ́ màdámù ọ̀yọ́ òun tó wá tún di ọmọ ọ̀dọ̀ fún àwọn ẹlòmíì tí ò tí ọ̀yọ́ tán máa fi gba àgbà abọ́gun ẹ lórí you know ìsọ ọkọ̀ máa ká mọ́ra náà nì pé wò ó wẹ́ life ti change jáyàn síbẹ̀ bọ̀ kì í ṣe pé life dédé já wa àwọn tó tún jáyàn síbẹ̀ yẹn gan tó ń ṣèkà yẹn wọ́n tún máa sọ fún yes we are the one yes we cannot come to Nigeria ní ilẹ̀ tó yẹ pé Ọlọ́run ló dá tó yẹ pé Ọlọ́run ò ṣe mistake sọjọ́ pé ọlọ́run ò ṣe mistake má kọlu mọ́tò mi o gbẹ́ má rìvásì débi mo sọ o sọjọ́ pé ọlọ́run ló dáa tó yẹ pé àwa dẹ̀ ni ọmọ ọlọ́run ni wá káwọn ẹlòmíì tí ò da ilẹ̀ yẹn kan máa sọ pé you cannot come Nigeria is abomination for you ah ah kódà kódà mo dúpẹ́ o mo appreciate o so mo appreciate pé mo rí gbà lónìí wọ́n wá dúró wọ́n wá pọ́n mi lé wọ́n ní kán fún mi wọ́n ní kán bá mi ṣe ọ̀gá wọn yẹn assistant eh, kínní wọn òun ló màmá yẹn ló wá bá mi ṣe ló jókòó fúnra rẹ̀ sí ni wọ́n ṣe wọ́n náà send kìíní kan sábùjá kankan mẹ́ẹ̀ wọ́n ṣáà wait títí tí tó fi rẹ́dì wọ́n dẹ̀ ti fún mi o ò dúpẹ́ fọlọ́run o ẹ ṣé gan ni o ẹ ṣé gan ni kò sí bó ṣe sọ máa máa halẹ̀ mọ́ ẹ pé wọ́n fẹ́ parí tó wàá máa wí pa ah, á àwọn èèyàn tó wọ́n ní ẹ o ṣe báyìí many people ló ń lọ tó terrible tó ń lọ ní nàìjíríà tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń lọ ló ń bọ̀ ní nàìjíríà àárín anybody wọn tó ń ṣì pa àárín àárín gbogbo àwọn tó sọ̀rọ̀ gan ń pa politics pàtí ìṣe pé bí mo fẹ́ bá anybody mi ò bá yóò dàjà dupò mi ì ní bá ẹ du oko ẹ mi ì ní bá ẹ du ilẹ̀ mi ò ní jílẹ̀ ẹgbẹ́ mi ì ní jí nǹkan ẹgbẹ́ i just mean dẹ̀ sọ pé mo fẹ́ máa gbé mbẹ̀ two four seven but mo nílé nàìjíríà ẹnìkan sọ pé o oh, kàn lé mi ìralẹ̀ mo ti ṣe nǹkan fáwọn èèyàn dáadáa táwọn èèyàn bá fi mí lọ́rùn sílẹ̀ àwọn tó jà mí lólè gan mo lè yáfi wọn tó bá kàn disturb ayé mi ni mo kàn wá sọ fún wọn ni pé ẹ gbà mí o ẹ gbà mí o they should pay me compensation ó yẹ kàn compensate me ara wọn ó wà náà àwọn tí ó ń ṣerú nǹkan báyìí wọn fẹ́ kó wá nàìjíríà mọ́ mo ti gba passport mi ṣá ó ti yé yín mẹ́rin so megida megida ná first class ẹ ra ticket fún mi èmi ò tẹ̀lé láti sọ fún yín megida ná buy me my first class wọ́n dẹ̀ jẹ́ business class nígbà tó bá ti wù yín ni o ṣe ti yé so at least nígbà tí bá lọ nàìjíríà gbogbo ìyàwó olówó bó ṣe máa ń ṣe nìyẹn èwe ẹ jẹ́ kójú mi ẹ jẹ́ kọ́kàn mi balẹ̀ o wọ́n lè lọ mo rántí i remember baba adébọ̀wálé ń gbà yẹn may so rest in perfect peace the big adébọ̀wálé ní ẹ̀pẹ́ you know baba adébọ̀wálé electronics you know àwọn baba yẹn wọ́n jẹ ayé gan you know you like ẹ̀ eh, wọ́n kàn máa pè yàn gbà yẹn according to story wọ́n kàn pé wọ́n níyàwó tó pọ̀ wọ́n níyàwó tó pọ̀ nígbà yẹn so wọ́n ṣe máa ń jẹ ayé wọn ayé ọlọ́ba wọn so ó kàn lè jẹ́ pé ìyàwó wọn kan tó wà ní London ó lè sọ pé wo wọ́n kàn lè pé lálẹ́ ìpè tó wá ti di ní mo ti ra tíkẹ́ẹ̀tì ẹ ṣe kíákíá kó máa bọ̀ ń sìn pékùs tó wù wọ́n jẹ ni wọ́n fẹ́ jẹ lálẹ́ yẹn ni wọ́n fẹ́ jẹ lọ́la yẹn ṣé ti yé ibẹ̀ yẹn so ibi tó ibi yìí wà ní Amẹ́ríkà ó lè sọ pé ìwọ tẹ́lẹ̀ balẹ̀ ó lè sọ pé ṣé ti yé bẹ́ẹ̀ so if I can go to Nigeria today if I call if my husband call on me or important people call on me. I can go to Nigeria today and come back next day. No, not the next day. I can spend three days, four days in Nigeria and come back. You understand me? So, Komi Peboya, eh, you are going to Nigeria, you want to be, you have been living there. Just let me have my freedom. Simple as ABC. Freedom at last. Freedom at last. So, the bá dẹ̀ jẹ́ kí n fẹsẹ̀ kan Nàìjíríà báyìí, ẹ máa rí gbogbo nǹkan tó ń dàrú fún yín. Àwọn máa tò báyìí ni ẹ má gbára ni mímọ́ gbogbo ohun tó ń dàrú fún yín máa tó ní ẹlòmíì báyìí tó ń fìyà jẹ ọmọ nàìjíríà tó ń dàgbò nǹkan ọdún nàìjíríà ẹni kọkàn sọ ọkùn lẹrùn yọ mí lọ́rùn kọ fọkùn nǹkan yọ ọkùn lọ́rùn mi everything will be okay for you I know the God that I'm serving I know I'm a child of God I carry the power of God and mo dẹ̀ sunkún lónìí mo tó ẹkún ayọ̀ ló já sí torí bẹ́ẹ̀ mi bá sunkún lásán lórí tí ìbá rí passport yẹn gbà tó tún wá ní kí n sanwó bẹ́ẹ̀ yẹn ó lè cause another disaster but never no disaster nothing even will happen to all of them working gbogbo àwọn tó wà níbi iṣẹ́ ń bẹ̀ yẹn lónìí kò sẹ́ni aburú kan kò ní ṣe anybody by God's grace nobody no even shall be for all of them no even shall be for our nation the Lord will settle all our problem and also tomorrow is another day the Almighty God will be with all the good people that support me from my neighboring our neighboring country from America from Canada I love you guys thank you so much I'm grateful I'm not a rude girl I'm not a bad girl I'm not a um, wayward girl. You see, I'm not a useless girl. But the situation of things has caused, you know, I know I understand. I think uh, people will understand. Ó ti yé, ẹ ṣé more appreciate yín lẹ́ẹ̀kan sí Bye for now. Okay, ọmọ mi send message sí mi. My daughter, okay, Surat, hold on first. All right, thank you guys. Mo fẹ́ sáré gba kìnìún bíbáyìí, ó ti yé mo fẹ́ gba sáré gba kínní so ẹ ṣe ẹ má jẹ ẹ má ṣe kàfé mi mọ́ o mo ti gba passport mi I'm a citizen of Canada also citizen of Nigeria I pray for my country everything good thing peace shall reign okay peace will reign so I don't hate people I love people ẹ jọ o ẹ torí Ọlọ́run ẹ ro ti ọmọ mi you know my baby she has been through a lot. That's not actually what I planned for my sweetheart, my baby, my baby girl. Yes, that's not what I. All the trouble times, but no problem. We just when there's no, um, no story, only no glory. So we take it like our story, a part of our journey, and I believe everything will continue to be okay. From as as God has started the good job, we continue to perfect it. So love you guys thank you so much okay i'll see you again bye love you congrats thank you thank you it's a big congrats o oh. <laughs> eh my passport ah eh baba mi my daughter is calling me let me go to this nando nando. calling me. Mama Timini, Timini. <laughs> Thank you. Apa aqui. So, in the front of Nando. Nando. I will come back. This is Nando. Where's my baby? Oh. Where is the sauce? Get me sauce. Get me sauce. Also, for me rice. I don't want rice. I want bread. actually ṣé ọkọ ló ní wa ṣé ọkọ ló wà ilé yìí mo like ilé tó ń lò yẹn mo fẹ́ irú èyí tó lò yẹn mo fẹ́ extra hot ni yàrá èyí tó ń lò yẹn mo fẹ́ ìyẹn ni wọ́n ń yẹ ní South Africa olùwàyà sí náà. látàárọ̀ because as soon as you know we have not eaten because we are just arranging our house so let's see So by tomorrow we'll settle down and then drinks yẹn ló fẹ́ oh clean me, clean me. I will take water. Yeah, that's, that's not, that's not, that's not. So this one is free, right? Huh? It's free. No, I'm not going to I don't want to drink me. I'm trying to do. Hmm. I don't want to drink anything that I'm trying to clean my hand very well. Where's small? ẹ má bẹ̀rù ó gbé ráìsì bẹ́ẹ̀ oníṣẹ́ mo fẹ́ fọwọ́ jẹ mo ti fọwọ́ mi. mi sọ́lẹ̀ nǹkan yẹn tí ó pé gbogbo nǹkan tí máa ń ṣe kí má máa post ẹ̀ sórí media I feel like. How you guys are doing here? Fine, thank you. Yeah. Tolani, you don't want rice? Why do you order rice for me? Hmm? Why do you order rice for me? I don't know. Okay, let me 男，男都。 mama Mary. ṣé wọ́n lè fún mi ní kọ̀ọ̀pù hmm? wọ́n lè fún mi ní kọ̀ọ̀pù kíní yìí ń jábọ́ sépo let me take out my phone mo fẹ́ bọ́ jacket. máa fọ́ tí n bá délé. with if I will battle it. Good rice. no Lando in Quebec. Yes, Lando in Ottawa. Mando. <laughs> As they eat. I'm not eating nice. Please, let me be myself. Let me be myself, please, people. <laughs> Let me just be myself, please. <laughs> Mm. oúnjẹ tẹ bá fọwọ́ jẹ ó ní ládán you use with your hand they say there is reward from God. celebrating it. If I didn't get it today, I would just go home like that and be thinking again. and again who is that your baba mi ìworúkọ ẹlẹ́ẹ̀kọ́ mo súnmọ́lá haúsá ni mo dìbò fún náà mo súnmọ́lá haúsá ò kì í jáwó òkè ẹyin jú Elédùmarè òkè ẹyin jú Elédùmarè ló ń sọ̀rọ̀ yìí ẹyin jú Elédùmarè wà ní Toronto ó dẹ̀ send number ẹ̀ sí mi ẹyin jú send number ẹ̀ sí mi jẹ́ a chat for the first time. ẹ̀yin Elédùmarè who is your papa wife who is your papa now is Dangote your papa again or who. ẹyinjú mi all, orúkọ lẹ́ẹ̀kan ẹyinjú so after today can you get pregnant for my daddy once please. Who is your daddy? Ṣọmọ Dangote ni ẹni. olórí burúkú lélẹ̀ jẹ́ ká bọ́lọ̀ pẹ̀lẹ̀ ó ní you say you are a good person you are bullying me sí òní sórí ni ẹ̀yin tẹ̀ ti náà wọ ẹgbẹ́ ìmùlẹ̀ mú bọ̀ mo máa block rẹ̀ dànù à ń sọ̀rọ̀ bíi sí òun sọ̀rọ̀ lé sí àbí kò ní fún lé sí má jẹ́ tún ṣépè fọmọ ìyẹn pé tó ti jẹ yẹn tó ti bẹ tí wàá sí ti bẹ kó wá gbà ó jẹ́ kó máa ràn yẹn for life. Ẹyinjú who is your father let me know talk to me Ẹyinjú Ẹyinjú Elédùmarè kọ́ yẹn ṣé Ẹyinjú Elédùmarè ni àbẹ́yinjú kan àbẹ́yinjú ẹlẹ́yinjú. bí Elédùmarè náà ni àwọn ará Toronto who's your daddy sọ fún mi o ẹ má lọ kà mí mọ́ bẹ́ẹ̀ kí mi ò sí o. ẹ má lọ kà mí mọ́ bẹ́ẹ̀ kí mi ò o. Bandagi ni who is your papa? He wants a wife for my daddy. We will take fear of you forget Dangote ẹyinjú ó ti yé mi nǹkan tí màdámù tibí ti gba gbogbo kọ́sọ́mà lọ́wọ́ ẹ̀ nìyẹn. I cannot love your daddy o. I don't double date and I don't cheat. I cannot live Dangote o. mi ò fẹ́ kẹ́ni bọ̀dé máa bẹ̀rẹ̀ ìgbà kan wọ́n máa fi ẹ̀bù gba diamond dànù lọ́wọ́ mi I don't want that jẹ̀lẹ̀. <laughs> ẹni tí o lè dùn máa rà. ìyá yẹn àbú nǹkan abájọ eat rice now. Hmm. mi ò fẹ́ bàbá tó bá dàrúgbó jù ọkọ mi sì wà ní dédé èjì kí ni èjì. ọkọ mi sì lè ṣe pátápátápátá I will call you soon I am at work oh. àwa náà ṣiṣẹ́ ni a lọ ṣiṣẹ́ látàárọ̀ kéèyàn sọ mi ti passport láti jẹ́ kó má fún iṣẹ́ rere iṣẹ́ burúkú àwa náà ṣiṣẹ́ látàárọ̀ hmm. èyí tá à ń ṣe ìgbọ̀n iṣẹ́ ni wọn ò fóúnjẹ bẹ̀ wá iṣẹ́ gidi ni. you at work and you still have a um, you looking for wife for your for your daddy Let me call. mọ́mì mi àti dáàdì ẹ̀ ló máa jẹ́ gbẹ́ lè bá mi wá àwọn àwòrán fún mi mọ́mì mi náà ṣe wọ́pọ̀ mo lè bá wọn sọ̀rọ̀ àbá màmá tó wà lórí Facebook náà kì í ṣèlú. ṣe pé mo kàn ń wá kínní. not to forget Dangote kẹ I forget Dangote for your daddy. kò sí ọmọ Dangote kankan tó lè mọ máa ṣọmọ ọdọ mi báyìí so my daddy is fifty seven <laughs> eh, ẹyinjú your daddy is not fifty seven. How old are you? We're going to be at 57. And you used to be around 50. So your daddy is about particular day bi ẹ wà ní wíwà wà ní eighty seven àbẹ́yinjú yẹn kọ́ to ẹyinjú tó gbé ọ̀kọ́ tó ń tẹ̀lé ẹ̀dẹ̀ ọlábànjí àbúrò ọkọ́ àmọ́ sítórì I'm náà wọ́n ti bá dá sí i. that you always talk about um, nígbà yẹn pé president wa tó wà lórí omi sí àbí ìwọ̀kọ́ ìwọ̀ náà. In fact, you have the same furniture with my daughter. o lè bu kóòkì fèmí náà o lè bu kóòkì fún mi ìgbà tó ti mú yẹn mo dẹ̀rí gbogbo èèyàn mu náà mi fẹ́ mu sódà nítorí máa sọ pé mo fẹ́ lose weight o give me today today kan náà kò lè increase anything kò jẹ́ pé ó lè jẹ́ kẹsẹ̀ máa rò mí. Hmm? no kóòkì fèmí. bí ẹyin tí tó wà ní Canada ni they making baby to make baby I'm not getting married to make baby done pay. Hmm, I'm not getting married to make baby I want to get married to take care of myself my husband carry, kájọ wọ ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn hmm. tó need the baby but I don't want your daddy that's it your offer, I don't like it. Mm. I'm not I'm not getting married to make baby. Ìyá ọmọ ò jẹ́ wà náà. Owó ṣe pọ́n kú. Tolú kìlọ̀ fún Dr. Pepper ló bù wá ni. Eh? I don't think this is good. Ó fẹ́ dàbí Dr. Pepper lè. Wọ́n fún wa ní that. ṣé wọ́n ti wà wọ́n ṣé ti yóò àbò fẹ́ lè sí lóòótọ́ bá fẹ́ bá mi jẹ́ mi lè jẹ́ mọ́ mi. Tolú oúnjẹ díẹ̀ ni wọ́n ọ̀dà kí ó wá ọ̀dà ìtàn méjì fèmí two laps too much. I'm not getting married to make baby anyway baby will lè break record ya if my husband wants that but hey babe marriage is not about baby tó bá jẹ́ pé wọ́n tó wà ní Canada àwọn seventy years gan bímọ wọ́n make wọ́n donate Leave me by. sọ pé bóyá mo bóyá ọkọ mi bóyá fẹ́ ọmọkùnrin àwọn ọkùnrin dẹ̀ tó tó ló èpè náà thank you ó ṣe olówó rí mi. husband one baby but I don't think maybe it's ìrẹ́ means, you don't want to fẹ́ I abẹ́ mi baby kó ba lè claim mu I'm not for that gbogbo nǹkan tó bá jẹ́ láyè ọmọ tí mo ti bí sẹ́yìn bí ọmọ mi ọkọ tí má fẹ́ a máa sọ pé àwa labi ìyẹn àjọ bí mi a máa tìjẹ́ pé inú marriage yẹn labi sí láti máa ṣe nìyẹn. So I don't marry because of it. A lot of children are outside there looking for people to take care of them. So I want to be bí sáyé wọn ti gbàgbádùn tó. Why? kí lẹ́fẹ̀ẹ́ máa lọ kó ọmọ wá Are you wọn yàn ní take care wọn. I'm not married because of it. Baby is good. I love baby girl. I love baby I wish I can have like like two twins gan but one pọ̀ tó It's really. yẹn I get two boys ah no two boys one boy one girl two boys our boys are troublemakers don't be low. ìkọjá àyè mi bí mú nǹkan tí mo mú yìí o eléyìí tí bá mú báyìí ní tí mo lè máa lọ fi pè lẹ́sẹ̀ mi lára mi nínú epo I don't take this again because ó chill wọ́n tún kó búlọ̀kù sínú ẹ̀. best kí ni lélẹ́yìí tí màá ti mú yẹn báyìí kí n mu juice àwọn milkshake tí màá ṣe fúnra mi very good èyí máa wà ẹ́ dì bọ́dé lè tó bá mú ìjẹ́ wà ẹ́ dì. àwọn haúsá yẹn ló fún mi ní drinks yìí o ọ̀gá wọn tó wà tó address mi lẹ́kọ̀ọ́ ló fún mi ní kíní It's a nice man God bless him for me God bless his family àwọn ọmọ ẹ̀ ò ní kàgbá kò láyé o àwọn ọmọ ẹ̀ rí bí o thank you òun ló jẹ́ kí kíní yẹn ṣẹlẹ̀ kò bá ti sanwó so ṣáwa la máa káwọ́ lọ àbáwọn ló máa palẹ̀ mọ́. They will take care of it, okay? Mo jámọ̀ pé ní South Africa No, wọ́n Nando.